إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدب هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقفوا الله سبحانه وتعالى أطرى الصلاة على نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتم تسوى لوري دلك ولكن ترى أصول السنة تتي الإمام أحمد بن أنبل رحمه الله تعالى ونوى الإيمان بالحوض وأن لرسول الله صلى الله عليه وسلم حوضا يوم القيامة ترد عليه أمته عرضه مثل طوله مصيرة شهر آنيته كعدد نجوم السماء على ما صحت به الأخبار من غير وجه lára nǹkan tí a gbọ́dọ̀ nígbàgbọ́ ló rẹ̀ ọ̀nà ẹni tí wọ́n pè ní alhaud alhaud eléyìí ọ̀nà ẹni tí a lè tú sí àbàbà dàtí àyè tí omi wà tí èyàn ó máa mu mi ń bẹ́ àbí tí àwọn èèyàn lè wẹ̀ níbẹ̀ òun ni wọ́n ń pè ní alhaus ní tí ó fẹ́ jọ bí tí a lè pè níbi swimming pool àbí reservoir ńláńlá tí àwọn èèyàn tí wọ́n mọ rí omi ń bẹ́ ṣùgbọ́n alhaudu yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún àwọn ànábì rẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní haudu ti tiẹ̀ tó ṣe wípé àwọn èèyàn wọ́n mọ mú mi bẹ́ bí ìgbà èèyàn ní reservoir ńláńlá nílé tó ṣe wípé ibẹ̀ ni wọ́n kọ́ mi sí tó bá dijọ́ ń gbèǹde alkiyama nígbà tí àwọn èèyàn bá dìde láti inú sàárè wọn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá dá ẹ̀mí padà sí ara àwọn èèyàn ó dìde lẹ́ni tó ṣe pé òǹgbẹ́ ọmọ bẹ ní òǹgbẹ́ tí ó ní agbára táwọn èèyàn ó máa pariwo òǹgbẹ wọ́n mọ̀ wábi tí wọ́n ti mú mi kò wá síbi táwọn èèyàn ó ti rí omi mú àyàfi níbi háùdù tá à ń sọ yìí háùdù yìí òun ni ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ fún wa wípé àníyàtùbù àwọn cups tó ń bẹ́ńbẹ́ táwọn èèyàn lè fi mú mi tán lè fi bu omi bẹ́ẹ̀ adadu adadu lójú ní sàmà ó pọ̀ débi wípé wọ́n fẹ́ pọ̀ tó ìràwọ̀ tó ń bẹ lójú sánmà àwọn scientists wọ́n sọ fún wa wípé billions of stars òun ló bẹ lókè àwọn díẹ̀ nígbà wọn fojú rí torí pé àwọn táwọn fojú rí yẹn nìyí wọ́n sì tó súnmọ́ wa bó tẹ̀lé kí wọ́n yẹ súnmọ́ ẹ ní billions of years light years òun ló ń bẹ láàrin àwa àti wọn bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan náà àwọn ìràwọ̀ táwọn yẹn wọ́n tóbi jùlẹ̀ lọ kóra ìmí gan tóbi ju oòrùn lọ ṣùgbọ́n torí pé jíjìnà tí wọ́n jìnà sí wa ló jẹ́ ká máa rí wọn kéékèèké bẹ́ẹ̀ sọ̀rọ̀bùwà Muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ fún àwọn sàhábà ní àpèjúwe àwọn ife cups tó ń bẹ níbi àbàtà yìí ó ní àwọn cups yẹn wọ́n pọ̀ débi wípé ọ̀fẹ́ pọ̀ tó adájú lójú ní sàmà òǹkà àwọn ìràwọ̀ tó ń bẹ ní sàmà sọ̀rọ̀ pé kálukú ọmọ mú tiẹ̀ tí a fi mú mi ní gẹ́gẹ́ bí n ta sọ ipe òǹgbẹ yóò fẹ́ ṣe àwọn èèyàn léṣe nígbà tó bá dìde nínú sàárè kó tó di pé kí ni wọ́n máa ṣe ìdájọ́ tí àwọn èèyàn ní ìdí omi seriously so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam afáàjẹ́ kó yíwa wípé tẹ́rìjọ alayhi ummatuhu àbàtàtà ń sọ yìí àwọn alùmọ́ ànábì àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tẹ́jẹ́ mùsùlùmí àwọn ni wọ́n lọ bí àbàtà yìí àrùdùgbò ó ní fífẹ́ àbàtà yìí nífìlò tó léhe bí gbogbo rẹ̀ náà ló ṣe rí masira tashaharin ní abáfẹ́ rìn yóò rìn ní ìrìn odidi oṣù kan tí a bá fẹ́ rìn gbogbo rẹ̀ ní yóò rìn ní ìrìn odidi oṣù kan bákan tí a bá fẹ́ rí fífẹ́ rẹ̀ náà yóò rìn ní rírì odidi oṣù kan gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àwọn ahadith nínú sahih bukhari ní sahih muslim ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tíra ahadith anabuwa muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tó yẹ kó yé wa òun ni pé àbàtà yìí àwọn èèyàn kan wọn ní rómi mú ń bẹ lára àwọn èèyàn tó ṣe wípé wọ́n pera wọn lọ́mọ lẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí alimamu muslim rahimahullah tí wọ́n gbà wá nínú sahih muslim láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá atal makbara ọwọ́ síbi ìtẹ́jọ́ kan faqal anaduwa ni asalaamu alaykum dara kawmi mu'minin wa inna insha allah bikum lahiqun iṣẹ́ anaduwa muhammad sallallahu alayhi wa sallam òun tó bá lọ sí ìtẹ́ àti ìtẹ́kù graveyard tó bá lọ síbẹ̀ àmọ́ sálámà sáwọn tó ń bẹ ń bẹ nǹkan tó ṣe wípé ó wà àmísíbò ní láti máa lọ fíjìtì ìtẹ́ gẹ́gẹ́ bí tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ ó ní fazuru al-qubur ẹ máa fíjìtì tẹ́ tuzakirukum al-akhirah wa fi riwaya tuzakirukum al-mawt tẹ́ bá ń tẹ́ yóò jẹ́ kẹ́ ẹ mọ rántí ikú ìpé àwọn tó ń bẹ láyé ìgbà kan làwọn náà ń bẹ láyé àjọ ń bẹ láyé ni kọ́ lọ fi sọ́jú àárín wọn mọ́ wọ́n ti di ẹni tí wọ́n sin sí ààyè yìí tó ń bẹ lábẹ́ ilẹ̀ èèyàn ló máa fi rántí ikú yóò jẹ́ kí wọ́n lè máa mọ ìtòun náà ṣe iṣẹ́ kí ni nǹkan tó ń palẹ́ sí kalẹ̀ fún ààyè yìí tó bẹ kí rukumul àkùrá yóò jẹ́ kẹ́ máa rántí ọjọ́ gbèndé alkiyama ìpapá wọn tán bẹ láàyè yìí tó ṣe pé abẹ́ ń bẹ lórí ilẹ̀ tẹ́lẹ̀ ni àwọn náà ti ń bẹ nínú ilẹ̀ ń sìn tó bá yá ọlọ́wọ́n bó padà gbé wọn dìde kí n kálukú wá ṣèṣirò bó ṣe jẹ́ bó ṣe ṣe lé ayé rẹ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó encourage àwọn sọ̀hábà láti máa ṣe lè láwọn sọ̀hábà ni wọ́n máa ń bẹ̀tẹ́ wò wọ́n abẹ́ wò lọ́lọ́dọ̀ọ́dẹ́ bẹ́ẹ̀ kálukú wò lọ anabi sallallahu alaihi wasallam òun náà máa dá lọ́ńgà mi tí ó bẹ̀ sàárè wò anabuwa muhammad sallallahu alaihi wasallam nítorí wọn ń ṣe tó bá débẹ̀ òun náà ní kò ní assalamu alaikum ọlọ́kùnmọ́ báyìí dára kọ́ mi mú mi níyì ẹ̀yin mùmí ní tẹ̀m̀bẹ̀ láàyè ẹni tí ó ń bẹ́nu sàárè ó ní ìdí àdúrà wa tá ń bẹ ní ilé ayé torí pé òun ò lè ṣiṣẹ́ kankan mọ́ òun ti iṣẹ́ tí ẹ ti dópin báyìí ṣùgbọ́n wa tá ń bẹ lórí ilé ayé lára nǹkan tá a fi lè wúlò fáwọn tó ń bẹ sàárè òun náà ní ká máa rántí wọn ló àdúrà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oníwàlẹ́dínà jáwó mi bá mi yàkùlú na rabbana fìlànà والإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك الرؤوف الرحيم الله ni àwọn tán wá lẹ́yìn wọn àwọn tí wọ́n wá lẹ́yìn wọn tán wà lẹ́yìn wọn wọ́n mọ̀ sọ pé ìrì ọlọ́wọ́ bá wa àwọn ọmọ ẹ̀yà wa tán ṣíwájú wa nínú ìmánì yìí táwa ṣàforíjì fún wọn ìrí ọlọ́wọ́ bá wọ má fi kínníkínní sínú ọkàn wa èdè sí wọn wọn náà ní ọba aláforíjì ọba olùkẹ́ eléyìí jẹ́ àdúrà tí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọ ẹ̀yà wọn tó ṣe wípé wọ́n ń bẹ nínú sàárè sọ̀nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ani assalamu alaykum ọlá kó máa bá yín dára kọ́ mi mímí ẹ̀yin mímí tó ṣe pé ń bẹ láyé wa inna insha allah bikum lahiqun àwọn náà ń insha allah tó bá bẹnu ìrìngbọ̀ ọlọ́wọ́ bá wàlítù ana kọ́dara àyínà ikọ̀ ànánà lẹ́gbà tí ànábi ṣàdúrà yìí tán ó wá sọ fún àwọn sàhábà rẹ̀ ó ní wàlítù ó wù yìí ana kọ́dara àyínà ikọ̀ ànánà ikọ̀ káàkiri ráwọn ọmọ ìyá wa kọ́ọ̀lù àwọn sàábé tó ń bẹ pẹ̀lú ànábì ní àwàlásìkò ìkọ́ àkàkàyà Rasulullah ilé ojúṣe ọlọ́run bá sáwò kì í ṣe ọmọ ìyá rẹ̀ ni qala antum ashabi ànábì ní ẹ̀yin sàábé mi lẹ jẹ́ ẹ̀yin àjọlùgbani sàábé mi lẹ́yìn jẹ́ wa ikhwanuna alladhina lam ya'tu ba'di. àwọn ọmọ ìyá wọn làwọn mùsùlùmí tí wọ́n ti dé wọ́n ti máa bẹ nísìn fakọ́lù kayfa ta'rif man lam ya'ti ba'du min ummatika ya Rasulullah wọ́n ní ìròjìṣẹ́ ọlọ́run ọba àwọn tí ó ti dé inú àwọn àjọ rẹ̀ bó ló ṣe fẹ́ dá wọn mọ̀ fakọ́lá anábìnrin ara àìsàn law anna rajulan lahu khayrun ghurrun muhajjala بين ظهري خيل دهم بهم ألا يعرف خيلا النبي صلى الله عليه وسلم أسفني kálákùnrin kan ó ní àwọn ẹṣin tó ṣe wípé iwájú rẹ̀ ń kọmọ̀nà bákan náà ẹsẹ̀ rẹ̀ ń kọmọ̀nà tí ìmọ́lẹ̀kún fúnwájú ẹṣin yìí àti ẹsẹ̀ wọn náà ìmọ́lẹ̀ wọn ń bẹ́ẹ̀ bàtí funfunfun bẹ wájú wọn funfunfun bẹ ní ẹsẹ̀ àwọn ẹṣin wọ̀nyí àwọn ẹṣin wọ̀nyí bẹ́yìn náà bọ̀ àrẹ ìkọ́ ẹ̀yìn dóhùnmí bóhùnmí àwọn ń bẹ láàrin àwọn ẹṣin tó dúdú birimu birimu àlàyé khayla sẹ́ni tí ó ní ẹṣin tó ṣe pé iwájú wọn funfunfun ló ń bẹ́ ẹsẹ̀ wọn funfun ló ń bẹ́ tí kò ní dá ẹṣin ẹ̀mọ̀ ìyàtọ̀ sí àwọn ẹṣin tó ṣe pé dúdú dúdú ni wọ́n kọ́ọ̀lù bàbá ya Rasulullah wọ́n ní bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run bá yóò dá wọn mọ̀ kọ́ọ̀lá anábì ní fa iná ìyá túnà kúrò mu ajẹ́lì ìnà nínú ìlú àwọn ìjọ mi àwọn tí mo ń pè ní ọmọ ìyá yìí tó bá ti jọ́ gbé dé alkiyama wọ́n wàá húrram lẹ́ni tí ìmọ́lẹ̀ ó máa tàn níwájú wọn mú ajẹ́lì ẹsẹ̀ wọn náà ìmọ́lẹ̀ ó máa tàn bẹ́ nínẹ́kúrú látara àlùwàlá ṣíṣe wàhánà faratuhum ala al-hawd èmi màá ṣíwájú wọn débi àbàtà ìyẹn àbàtà tí a fa ń sọ fún wa pé lára ìta nígbàgbọ́ ni ànábì aṣíwájú wọn débẹ̀ àbàtà yìí ìyẹn system tá ń sọ ta ní ààyè ẹni tó ṣe tó gúngùn rẹ̀ tí ẹ bá ló ń fẹ́ máa rìn ní lọ́máyìn yóò lo odidi oṣù kan láti kọ gbogbo ẹ̀tọ́ fífẹ́ rẹ̀ náà yóò lo odidi oṣù kan láti kọ fífẹ́ rẹ̀ tán sanabuwa Muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n bá mi níbi àpáta yìí a ní táwọn èèyàn bá jáde ní sàárè tọ́nà ọba fi tó dẹ́ ẹ̀mí padà sí ara òǹgbẹ ọmọ gbé àwọn èèyàn ní òǹgbẹ tí ó ní agbára torí pé ọlọ́wọ́ ọba yóò fún oòrùn mọ́ wa ló ṣe pé ẹlòmí ò máa làágùn òògùn tẹ́lòmí ò là yóò fẹ́ bò dàrú ẹlòmí ò làágùn débi ìbàdí rẹ̀ ẹlòmí ò làágùn débi kókósẹ̀ ó dípẹ́ lórí béèyàn bá ṣe ṣẹlọ́n sí bẹ́ẹ̀ ló bó ṣe pọ̀ sí àwọn èèyàn ó ní ju omi gan láti mú mi so how do you anabiwa muhammad sallallahu alaihi wasallam, sallam yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn èèyàn wọ́n máa ní di omi àwọn kan ojú wọn jojú àwọn èèyàn tá a sọ pé ọmọlẹ́yìn anabi ni wọ́n ṣùgbọ́n anabi sallallahu alaihi wa sallam ní àlà ẹ̀tẹ̀tẹ̀ ẹ̀gbọ́n mi lẹ́yìnbàdànà rìjàlùn and audi àwọn èèyàn kan ó lè wọ̀ dànù wọn àlejò kan débi àbàtà mi kàmá ìgbà dùbàrírù tọ́ọ̀nù ẹ bá ṣe máa ń lé dànù rànkúmi tó sọnù tí ò ń ṣe rànkúmi ẹni tí ó láwọn rànkúmi kan àbí rànkúmi tó sọnù tó ṣìnà bí wọ́n ṣe máa lé dànù. Húnádìí anábì ní tọ́ba lé wọn dànù tán ẹ̀fẹ́ kí wá síbi háùdù yẹn màá máa pariwo màá máa pè wọ́n alá alúmọ̀ ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá síbi àbàtà yìí fàyíkọ́ọ̀lù wọ́n máa sọ fún mi àwọn màláìkò máa sọ fún mi pé innahum qad baddalu ba'dak innahum qad baddalu ba'dak wọ́n ti yẹ́sìn rẹ padà lẹ́yìn ìgbà tó lọ fa'aqulu suhqan suhqan èmi náà máa sọ pé sọ́kàn sọ́kàn ìgbéjìnà kó mọ bá yín ìgbéjìnà kó mọ bá yín so àbàtà tá à ń sọ yìí àwọn kan ó fẹ́ mú mi látara ògbẹ tí ó mọ gbẹ wọn lọ́jọ́ yẹn ṣùgbọ́n wọn lè dé kí wọ́n mu nínú omi àbàtà yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ kàwá kúnú àwọn èèyàn báyìí ó máa lé àwọn èèyàn kan jìnnà síbi àbàtà yìí kí lẹ́sẹ̀ wọn òun náà ní pé bá dọ̀lù bá dàkà

láti mọ sọ tó gbódòdó fún àwọn èèyàn àwọn míì bẹ wọn fẹ́ gbọ́ òdodo ṣùgbọ́n wọn rẹ ni tí ó sọ fún wọn ni ẹlòmíì rẹ ń bẹ ó ń gbọ́ òdodo ṣùgbọ́n yóò kọ ti ikú sí náà ni kò ní gbà àti tèmi ó ṣe lélẹyìí mi ní ṣe ju báyìí lọ mi ní ṣe léyìí eléyìí yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ tó bá di jọgbẹrẹ alkiyama débi wípé lára àwọn ààyè àkọ́kọ́ ni wọ́n ti máa rí sáìnì wípé àwọn òlérí gbígbé gbà lọ́jọ́ yẹn ló jẹ́ pé alẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa sọ fún pé fa innahum qad badalu ba'dak wọ́n ti yí ẹ̀sìn rẹ padà ńgbà tó lọ fa innahum lam yazalu murtadina wọ́n àyẹ̀ wọ́n àgbò lẹ́ni tó ń kúrò nínú ẹ̀sìn mùdùfáràtàhùn láti gbà tó ti kúrò láàrin wọn so láti ibi ìpìlẹ̀ ẹlòmí ó ti máa gbé igbájú ní ó ti rí sáìnì yẹn ipé owó lérí bí lọ àwọn apá àwọn aṣọ kìíní kan wá ní alhaud ilé ìlara àwọn stages tí a kọ́kọ́ gbà kọjá òun lélẹ́yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé àwọn èèyàn dìde tó ṣe pé kálukú fa ìdá òkè yá mi ò tí kálukú dúró táwọn káàkiri báyìí ìyẹ̀pẹ̀ ó ti gbójú àwọn èèyàn látara oòrùn tó mú látara ogún lílá oúnjẹ àmọ̀ nídi omi so ẹlòmí láti bí ìpìlẹ̀ yìí náà ni ó ti gbé e gbájú ní èyí tó kọjá abára sọ̀rọ̀ nípa mizan ìwọ̀n iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn haud ní tó tẹ́ òní nìzán wà ní wọ́n wọ́n ṣe ń kálukú so ẹni tó ṣe tí wọ́n ti dànù bí haudu ní most likely ní tán bá wọn iṣẹ́ rẹ̀ kò lè rí pàṣẹ ju pẹ̀lú àánú ọlọ́wọ́ bá bákan náà lẹ́yìn yẹn yóò wá kó àṣírọ́ òun náà ni afárá táwọn èèyàn tọ̀ bíríìjì tá a tọ̀ tí a ìwà wọnú àlùjánnà omi haudu yìí àbàtà tá à ń sọ yìí lóhun ni àwọn èèyàn kọ́kọ́ mu láti lè rẹ̀ gbẹ́ kò sínú aljanna outside aljanna ló wá ṣùgbọ́n omi kan gẹ́ nínú aljanna tí wọ́n pè ní alkawthar omi tó ṣe pé ọlọ́wọ́ bá fún ànábùwà muhammad sallallahu alaihi wasallam látara omi yìí òun ni alhaudu yìí ló ti ní ló ti gba agbára àti omi alhaudu ó wá láti inú alkawthar láti inú aljanna ṣùgbọ́n alhaudu gẹ́gẹ́ fúnra òsínú aljanna ni ìta àlùjẹ́nà ló wá so lẹ́yìn bàtàwọn yẹn bá mú mi nígbà yìí wọ́n wọn iṣẹ́ wọn tábà wọn iṣẹ́ wọn so lẹ́yìn yẹn ni wọ́n ní kí wọ́n gun asọ̀rọ̀ so bẹ́ẹ̀ bá ṣùpárà náà ṣàlàyé fún wa ṣùgbọ́n láti máa bẹ nínú àwọn tó ṣe wípé yóò yóò ní áwùdù yìí mú èèyàn ní láti jára mọ́ṣẹ́ kéèyàn tó déédéé kéèyàn má wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala bákan náà àwọn àdáadáa ní ẹ̀rọ ẹ̀sìn kéèyàn jìnà sí i má fi àdáadáa sí lọ́wọ́ àwọn nǹkan tó ń bẹ́nu tíra tó ń bẹ́nu súnà ó tó wá sí lọ́wọ́ ọba pé ká tún máa mú àwọn àgbélẹ̀rọ ìtọ́hún tó fi sí ọpọlọ àwọn èèyàn lọ bákan náà àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ lè fi jẹ́ni tó ṣe pé yóò mú inú àbàtà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa tí pé tí ó sì tàbí ṣùgbọ́n ń bẹ́ òun náà ni pé láyú zadámnà rìjálù and haudi àwọn èèyàn kan anamisọ̀lọ́ asálá ní wọ́n prevent wọn tí wọ́n nílè mú níbi haudi ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó wọ́n máa pè wọ́n kí àwọn èèyàn ní ilé yẹn máa wọ́n yí ẹ̀sìn padà nínú ẹgbà wa mi lu hadisi mi wọ́n ní fa iná ọ̀làmì ọ̀zọ́lù ó tẹ̀jìnà wọn àyè wọn àbò lẹ́ni tó ń sọdá kúrò nínú ẹ̀sìn lẹ́ni tó ń kọ̀yìn sí àwọn nǹkan tí ó yẹ kán ṣe mọ́tò fa rákítáwò láti gbà tó ti kúrò ní àárín sọ eléyìí nǹkan tí a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ ni torí kó rí bẹ́ẹ̀ nínú àwọn ahadith tí ó pọ̀ bákan náà ìtọ́ka ń bẹ fún nínú al-Qur'an inna a'tainaka al-kawthar inna a'tainaka al-kawthar al-kawthar tọ́lọ́ bá lóun fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ní nahrun fil jannah kan ní nínú al a nílò ẹni áwùjù tá sọ ló ti gba agbára inú ẹ̀ ló ti pín ṣùgbọ́n òun gangan ò sínú aljanna alkawfar òun wà nínú aljanna abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó kàwà kúrú àwọn tó ṣe wípé wọ́n mú níbi omi yìí ọlọ́ọba subhanahu wa ta'ala kò ṣe wá ní inú àwọn ọmọ lẹ́yìn anábíwa muhammad sallallahu alayhi wa sallam kí ọmọ ṣe wá inú àwọn ọmọ náà nínú àwọn tó ṣe wípé ó pìrìfẹ́ǹtì tó bá ti jọ gbé alkiyama nígbà tí nǹkan bá lé kókó débi pé àwọn èèyàn òǹgbẹ́gbẹ́ wọn seriously àwọn tí wọ́n ti kúrò bẹ́ẹ̀ kó mọ́ kàwákó náà àwọn tí wọ́n ti kúrò bí omi yìí kọ́nà bá kí kó kí parí omi náà mú so eléyìí nípa haudu yìí àwọn kan ò nígbàgbọ́ nú rẹ̀ wọ́n nígbàgbọ́ nú ẹ̀ so torí pé philosophy òun ni wọ́n fi ń ronú ti wọn gẹ́gẹ́ bí àwọn tí à ń bá sọ̀rọ̀ ìdí tápá fi mú gba wọn kaba ìwá láti ṣe láì fún ọ ni pé àwọn kan bẹ tẹ́kẹ̀rẹ́ àwọn mùsùlùmí tí wọ́n nígbàgbọ́ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí so bẹ́ẹ̀ làwọn nǹkan tó rí lẹ̀ nínú ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam bí ọ̀rọ̀ ọ̀hún ṣe rí ilẹ̀ náà ni wọ́n rí lẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe rí lẹ̀ òun náà ni àwọn nǹkan ẹ̀rí lẹ̀ ṣùgbọ́n ti ti wọn làákàyè ni wọ́n á gbé nǹkan sí bẹ́ẹ̀ ni làákàyè wọn ò dọ́gba làákàyè ọmọ kékeré àti làákàyè àgbàlagbà kò ní bákan náà so làákàyè ni wọ́n gbé e sí tí wọ́n bá làákàyè tí wọ́n mú wọ́n gbà èyí tí ò bá bá làákàyè wọ́n mú wọ́n á gbà dànù láàrin ara wọn náà wọ́n tún pín ìní bá làákàyè lómi mú nú wọn kò bá làákàyè lómi mú èyí tó bá làákàyè lé so ẹ̀sìn yóò wá di nǹkan eré láàrin ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ní tó bá kéré lẹ̀ nínú alukur'an àti inú sunna nabu wa muhammad sallallahu alayhi wa sallam agbọ̀rọ̀ juwọ́ lẹ̀ fún táwọn bá gbọ́ yé kò túmọ̀ sí páwọn yòókù gbọ́ yé torí làákà ìwà òdọ́gba so àábẹ̀ lọ àwọn tán mọ̀ táwọn bá mọ̀ yìí bí mùsùlùmí ṣe máa ń ṣe ẹ̀sìn rẹ̀ nìyí kò ń ṣe pé káwa sọ làákà ìwà ká sọ di nǹkan tí ó jẹ standard fàáfimọ̀ wọn tá a gbà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àti inú ọ̀rọ̀ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀rọ̀ subhanahu wa ta'ala kò fi rúdọ̀ wá ní òdòdó kò ṣe rọrùn fún wa láti tẹ̀lé kò ṣe rọrùn wá ní irọ́ kò ṣe rọrùn fún wa láti tẹ̀lé sí wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته